إليك توسلنا بك الله أولا وأول ما يبدأ العبد مولاه إدكم أجبكم الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ربنا البحري الموسى تكبير لا فيا ربي هاونا فالمعان مؤيد وما لمرئ إن لم تؤن إليك توسلنا بك الله أولا وأول ما يبدأ العبد مولاه ẹ dákun ẹ jẹ́ gbogbo. الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم بسيط ẹ̀yin ìyá wa obìnrin ẹ dákun afẹ́kárí nǹkan ròyìn ńlọrin pé mùsùlùmí ń bẹ ní àwọ̀ èkìtì tí wọ́n sì gbọ́ ọlọ́run yé. ẹ fi wọ́n lẹ̀ ẹ fi wọ́n lẹ̀ ẹ fi wọ́n lẹ̀. gbogbo àwa ọ̀dọ́ tá jẹ́ mùsùlùmí ní àwọn èkìtì mo kí gbogbo wa púpọ̀. àwọn bàbá wa ṣìfìmà kí n tó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọn gbogbo mùsùlùmí tí ń bẹnu central mosque ẹ jẹ́ kí bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. a ah, inú mi dùn púpọ̀ ẹ tún bá wílẹ̀ kan sí. bisimilahi rahman rahim. الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم أرام بركة محمد آمين صلى الله عليه وسلم أرام بركة محمد آمين صلى الله عليه وسلم أرام àwọn ìyàwó ànábì sallallahu alayhi wa sallam àwọn ọmọ ànábì sallallahu alayhi wa sallam àwọn sàhábà ànábì alayhi wa sallam àwọn ará ilé ànábì sallallahu alayhi wa sallam àwọn almuhajirun sallallahu alayhi wa sallam àwọn ansar sallallahu alayhi wa sallam eh, ọlọ́run ọwọ́ gbogbo wọn. amiina. ààrẹ ni sàfihàn ní muhammad. ina. ọlọ́run wa wọlé abẹ́ yìí báwa kí bàbá wa láàjì àgbà. amiina. àtàwọn tó bí wọn àtàfà wọn. allahumma amin. bàbá kí bàbá wa lágége. amiina. oníwàásí àgbáyé. amiina. ọlọ́run bá wa kẹ́ wọn. ma amin. ọlọ́run wọlé àwọn tá a kà á lẹ̀ yìí. àwọn bàbá wa síbi máa. tó ṣe pé bí wọ́n bá léèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ níyì lónìí èyàn sì tó bẹ́ẹ̀ kọ́ sọ̀rọ̀ tọ́ra wọn nílùú ìlú tá a bá dé bá a bá gbárù yín kéèyàn kẹrù kọ́ họ kìí ṣe ìlú re. alhamdulilayi. a bàbá wa ṣíbi àti gbogbo tí bàbá wa ṣíbi mọ̀ fi ń sọlá bàbá wa ṣíbi ma mo jìgá lára àwọn náà tún wá lè dá ọ láṣẹ. bí wọn bá rẹ̀ ń ń tẹ̀lé wọn yìí wọn ò ní rọ́ láwọn lò wọn bá rà fún wáàsí tí wọn rà fún alásàlátù tí wọn rà fún ìmáàmù náà ni ó máa dá òun náà ni máa gbé òun náà ni ó máa kàwé fún rẹ àánà wọn ara wọn. ń sọ náà ọlọ́run jẹ́ sí ibú lára wọn. mọ̀fọ́lá yín bẹ́lọ́n ọlọ́jẹ́bẹ̀ náà dàgbà. Allahumma àmín. kó sì jẹ́ ráyé lò bẹ́ẹ̀ kiri ìlú yìí. àmín. ọlọ́run wọlé àti àwọn ọmọ sukùl tọ́wọ́ wò wá lónìí tí wọ́n jòkó yìí. àwọn lọ́la àwọ̀ èkìtì ẹ̀yin tó ní ń lọ́nu. àti ọgbà kò yín nu ẹ̀yin ń lọ́nu lẹ́yọ̀ kọ̀ọ̀kan baba ilé kìnní kú baba ilé kìnní wo ló tán professor kìnní kú ẹnjìnìà kìnní kú bẹ́ẹ̀ ti ń kú ni àkànní ti ń pààrọ̀ yín àwọn ń bọ̀ tán wò yín lọ́gán. Allah ọlọ́mọṣá dà wọ́n lágbà. Allahumma amiin. ọlá kura mi náà fi. amiin. ẹ̀yin àwọn ègidì ẹlẹ́kùnrin ní nàám. àwọn obìnrin ọ̀dáhùn ni. Allah. a kì í púpọ̀ kabarama ẹlẹ́kùnrin jẹ́ mọ́ rí àwọn ọmọ olókùn dà. ó kà àwọn ọmọ olókùn ìyàwó ẹjọ́ kò dáadáa lóhùn níbi kankan sẹ́yìn. amiina àdúpẹ́ kódà ìyá tún láwọn ọmọ ọmọ àwọn ọmọ ọmọ àwọn kan làwọn òbí tún ìsìn ọ̀yìn ọmọ àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulilayi gbogbo wa pátápátá alájìwà àdúrà láti Ìlọrin alájìwà àdúrà gbogbo ẹni tí ń bá ti ń dé ẹni wọn máa jókòó bàbá ti sàwúsù kálukú máa jókòó. Hmm àwa náà fẹ́ ṣàdúrà kún ìta àwọn bàbá wa ṣífì mahmud ṣe ni àtàwọn àfáà tá a ti bá níta wá sí náà nù. bọ́lá tó pé ti wá sí àwọn wá sí ni wọ́n jòkó yìí àmọ́ àwa wá ṣàdúrà kún ìtí wọ́n ṣe ni. gbogbo àwọn táwa náà jálejò alájí wa àdúrà ọbẹ̀ lérí wọn èdè rí mi Ismail Adéwòyìn from Ibadan gbogbo wa bẹ́ẹ̀ ọlọ́wọ́n darí àwọn náà wọlé dáadáa. àmín. bàbá wa ṣì ń mọ̀ àwọn èkìtì ọ̀nà òjìnà rárá. تعالى الله عن قريب وبعد إذا قريب تعالى الله عن قريب وبعد قدره يقدر بالمكان ولا بيتي عن كل واسفين تقدر في العقول وفي الأيام فللألاس تدرك تعالى ولا وللألفاس منا والمعاني ẹyẹ ọwọ Èkìtì gbogbo ayẹyẹ la ní bẹ̀rẹ̀ a sì gbọ́dọ̀ lókun ní ìyá wa tí wọ́n bí barista ìbẹ̀rẹ̀ wọn àmọ́ àmọ́kùn ìyá òun ni kálukú ńlá witness yìí ó oh, ta ni witness ti wá wáyé. barista ọládélé mo kí ẹkú ayún ẹ ìdí ìmọ̀ nǹkan kan ó kù díẹ̀. fàáza. bàbá wa obìnrin lè rè. fàhásà kúlù fìlà ìyàfúnà. oníwàásí àkọ́kọ́ nílùú àwọn èkìtì okòwò lẹ́rẹ̀ wọn tí mo wa máa tó fún wa kó wá sí torí. èkìtì níbo ni wọn lọ takọmọ ní kéwu tòní tó fi wọlé wá àdúgbò tàná lọ. fàálà kúrú fìlà ìyá fúnà ìwọ́jà là ní tàbá ni wàá tàdá. àríwálé mọ́. bẹ́ẹ̀. قبل كل زمان barista ọládélé àwọn tó ti lọ tó ti lọ àárín wọn mọ àwọn àdàláyé wọn. kọ́nà mi kọ́bùlù ayakuna màkàdùn. ìyá eh. wa náà wà kọ́bùlù kúnlẹ̀. bàbá wa láwọn èkìtì àáfàá pẹ̀rùn àkọ́kọ́ níbo ni wọ́n rọ ọ̀rọ̀ tó fi wá kan mọ́ ádínú tòní láyé rí. kọ́nà mi kọ́dù ayakuna maganu wàhánù ọ̀kọ̀bùlàkùnrin. àìkú lẹ́ẹ̀mejì ẹ̀ẹ̀kan náà là á kú. Allah. ìyá wa ti lọ àwọn ọmọ wa là ń bẹ láyé. bàbá wa sí ìmọ̀ lábẹ́ àṣẹ yìí ayé fún ẹ̀ ọ̀kan àwa tá à ń bẹ nú ẹ̀ ọ̀kan a máa wá kẹrù wa dà sí kòtò lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan ọlọ́run báyà tó bí àwọn barisa aládélé ọlọ́run bá wọn sí. alájẹ àdúrà bẹ́ẹ̀ yẹn bá bímọ yọmọ wá bẹ lọ́hùn ẹ ọlọ́run àwọn màmí mà dọ́wọ́ rẹ̀ wọ́n mọ̀ bẹ̀rẹ̀ àwọn ọmọ yìí wọ́n mọ̀ jẹ́ wọ́n mọ̀ parí mi ọlọ́run báyà tó bí barisa aládélé ṣe. ìyá má barisa ọlábísí bisiriyu ẹsẹ̀ bàbá wa dáadáa <laughs> barista ọlábísí bisiriyu. Allah. ọlọ́pàá yà wà ní ṣe kí ló dé rí wọ́n ma ti wáyé eh, eh, wọ́n mà ti kú láyé àwọn ọmọ tí wọ́n rí ọpẹ́ kan ni bàbá mi ń bẹ́ yín ọmọ kò sì tí ì mà ń bẹ́ yín nísìn ọ wàá dà láàmú ayé kò wá ní láti bọ̀ tán máa gbé ó oh, ọmọ ni ti kú ò láyé lọ́nà bàbá ti gbádùn ọlọ́run lẹ́mìí ọlọ́run ní tò àmọ́ ọ̀làbíyí mo bá yẹ dúpẹ́ ntò tí yín bá wọn ẹ bà sírí ìyá yín ọlọ́jọ́ mọ́ bà sírí ẹ̀yìn náà. amiina. gbogbo ẹni tó kọ́lé láyé lónìí ẹ má ṣe fáàrí púpọ̀ pé èmi ilé mẹ́jọ mo ní ẹ má ṣe fáàrí ìjọ kan bọ̀ ẹ̀jẹ̀ ni tí ò délé mọ́. àwọn tó nílé lánàá àwọn dà wọ́n bẹ nínú kòtò wọ́n bẹ ń sẹ́mẹ́tírì wọ́n bẹ ń sàárè wọ́n bẹ ní tẹ́ bẹ́ẹ̀ bá bí wọ́n ń bẹ̀ pé ǹjẹ́ nílé wọn pé níbo bá ń ṣàdúrà àbá ìmáàmù wọn tó gbọ́ ọmọ wa dákun ọlọ́mọ wọn ló máa sùn ta bàbá wa níbi ìmáàmù torí yìí lè bá ṣàdúrà òun là ń ṣe ń ṣe àmín gbogbo wọn lọ máa sùn ta wà musa mọ́tò máa sùn ta ẹjọ́ kan mo gbèmí ju ta kálukọ́ máa sáyé lọ bàbá wa níbi ìmáàmù wọn jù yìí ta bàbá yá ayé a sì máa jáyé àwọn èkìtì ó sì máa jáwé èkìtì. kó ṣe ìfà gbogbo nǹkan yẹ́yẹ́ ní ọ̀tá. ìlà wọn ò bá kí. ọba àlùkò àní wọn wájà àjàwó wọn gun sílì ni. wọn kú ìjẹ wọn kú. kúrú ṣe é fani ìlà wọn bá kí. ahadùn sọmadù láyà mọ́tò abada. Ah, bá a ti wáyé wọn ni alájà bùkárì ìtàkùrẹ́. àkàràmọ́kànlá àwọn tó lówó ẹsẹ ẹ máa lówó oṣù ìjọ kan ń bọ̀ ẹ dòdò sí. kúlù ṣe ìfani. wọ́n gbìyànjú sàárè pé ìjọ olówó ìwé owó tóun nílí dáadìrẹ ha wọ́n ti bìyà wọ́n bìyà nù sàárè nísìn. àmọ́ ìjọ olórí lókè owó wọ́n ti dòdò sínú gbogbo ẹni tó bímọ láyé ẹ̀yin awọ èkìtì wọ́n bọ̀ wá di àgàn tó bá yá. kúlù ṣe ìfani. ẹ̀sìn ayé níwà ẹlò ayé níwà ẹ̀yin tá a bá gbáyé mú nǹkan mẹ́ta ń ọ̀kan wá di méjì lọ́nú ẹ̀. kúlù ṣe ìfani. kúlù ṣe ìfani. ìlànà òbá kí ahadu samadu láyà mútu abada. sọ́mọdún ni mọ̀háfìfà ni àbí mọ̀ṣádìdá èwo nínú méjèèjì. kúlù ṣèfà ni illa Allahu baki ahadun sọ́mọdù. ọ̀ṣádà rẹ̀ nù okùnrin ẹ̀rù mọ̀ṣádìdá ni sọ́ọ̀dì tó fẹ́ wí. ahadun sọ́mọdù láyà mútu abada. gbogbo nǹkan ní ọ̀tá. Allah ọ̀la ibẹ̀ láyé ọ̀la ibẹ̀ láyé ọwọ́ kù kan tẹ́tà òní. ìṣe ń ṣẹlẹ̀ sí i wọ́n ẹ̀rí fún bẹ́ẹ̀ bá débẹ̀. ẹlẹ́yìn àwọ̀ èkìtì ẹni ẹlọ́fọ̀ọ́sẹ̀ yín la abalọ́nà ọlọ́gbà fọ́sẹ̀ yín ẹlọ́nà lu yín kọ̀dá rárá. kúrú ṣe ìfáàní. àmútu abada. ẹ lọ́nà àwọn èkìtì yìí kò mójútó rárá kí ló dé mélòó ní ọ̀nà nínú owó tí ń kó yìí. kúrú ṣe ìfara ni ìlà wàhùn bá kí. ìjàpùrẹ̀ Abíọ́lá tó fi gbogbo ẹ tọ́fà yé lówó Abíọ́lá dà méjèèrè mi tọ́kọ́ hòtẹ́ẹ̀lì tí ń rónù lórí ilẹ̀ ẹlẹ̀ òun dàmà láyé àmínú dákàtà àwọn dàmà láyé. kúlù ṣe ìfọ́ni ìlànà òbáàkì àádùn sọ́mádùn láyà mútu abàdà. gbogbo ojú ọ̀nà jákujàku yà á ṣe àmọ́ nù orí ìgbè kan ké kéèyàn máa wọ̀ lóru yìí bọ̀ kó kó tún darí padà sí ibi ẹ̀kọ́ máa lọ lo paracetamol sẹ́ẹ̀rì pé gómìnà yín mo ò ṣe rere. mo ń ṣe ìfọ́ni ilé Yorùbá kí àádùn sọ́mọdò láyà mú tó abádá. ẹ̀rọ máa mú ẹni mọ̀ ṣàlẹ́ǹjì rẹ̀ kò ṣe rere àti wọ̀lú àjẹ́ ọ̀dánmọ́ra àti gbẹ̀lú àjẹ́ òtúnilá olówó àwọ̀ èkìtì ọ̀dọ̀wọ́ yín ọ̀nà yín ẹ̀túnṣe ọlọ́lá àwọ̀ èkìtì ọ̀dọ̀wọ́ yín ọ̀nà yín ẹ̀yìn ogun rege ẹ̀yin olóṣèlú ẹ̀yin ọ̀jẹ̀lú tẹ́lẹ̀ ilẹ̀ ń ṣèlú láyé lónìí ọ̀nà àwọ̀ èkìtì lọ́wọ́ yín ẹ̀jẹ̀ ọ̀dánmọ́ra. ala alájì ala bẹ́ẹ̀ bá ń ṣe wáàsí wa pé a ibi òkú ni wọ́n pe àfáà wa àwọn eré rẹ̀ dàrú alukurani ní ẹ̀yìn àfa bàbá ní mélòó ló fi sọ̀rọ̀ ọmọdún sàtà mélòó fi sọ̀rọ̀ ọmọdún bẹ́ẹ̀ ó sì ní ọlọ́run tún ní súrátùlì àǹkàbùtù súrà aláǹtakù sàtà mélòó lọ́lọ́run fi sọ̀rọ̀ aláǹtakù ní súrátùlì àǹkàbùtù. ẹ̀yin tẹ́ ẹ bá ní wọn pè lágbájá síbi òkú ọ̀rọ̀ ìyàwó ní wí ẹ̀yìn lè rí. kúlù ṣe ìfọ́dí ìlànà bá kí sọ́mádù láyàmútu abádà. ẹni ọlọ ọlọrin kọ́kọ́ bá a ti ṣe gómìnà ẹ wọnà lórí ẹ máa bọ̀ ẹ sì èkìtì ẹ ń fi làmí wọlé nù jíìpù ẹ mẹ́ta. ṣe ìfá ní ìlọrin ọba. صمد صمد لا يموت أبدا àwọn ń jọ òun bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ wọn ni á bọ́ ọ bá sọ̀rọ̀ ẹnu rẹ̀ yọ ìyá àwa táwọn bá kéwù lọ́dẹ a máa sọ̀rọ̀ fún yẹn pé bẹ́ẹ̀ wọ́n bá tiẹ̀ yá wájú yín kọ́ á lè tí ó sì rán padà ń bẹ lé ambele tèmi ọmọ musa kọgbọdọ ya láyé láyé. kúrú ṣe ìfọ́ ni. barisa. gbogbo nǹkan ní ọ̀tàn yányán. ìlànà ọba kí. ọlábísí ọlọ́wọ́n ọba nìkan òun ni ó ṣẹ́kù. ahadùn sọ́mádùn. ọlọ́wọ́n ọba yìí òun là so òun sì là ronú kàn. láyà abada. láyà abada ọlọ́wọ́n ò ìyá mi ìyá mi ọlábísí. ẹ̀rí ìyá pè mọ́ ìyá mùnìwá wo àlàáfíà yín wọ́n fẹ́ sáré dàbòjá parisọ lábìsí ìyá yín tán. àlè yá kúrú. màmá mo sáré wálé mo fẹ́ lọ mi báyìí mo ní wá wo kò tẹ wà ní ọlábìsí barisa tìyá yín tán láyé. àlè òmùrù yá kúrú aṣọ yìí ni mo rà wálé ìyá mo ní ẹ wọ ọjọ́ ọdún ọdúnṣọ lábírí ìyá yóò wọ sọmọ láyé. àlẹ́ mọ̀rù yá kúdú. bàrìsọ̀ lábísí láwọ̀ èkìtì. màmá oúnjẹ ni mo gbé wá kẹ́lẹ́ rí jẹ ìyá tí yóò jẹun mọ́ láyé. wọ́n lè mà náà yá táǹtà sí irú mi. Eh, eh. wọ́n làyà ní kò làyà omi táà àrídùn bàbá wa ṣé mi máa mú gbogbo ń ta lọ́dọ̀ inú mi dùn bàbá wa wò wípé èmi náà tọ́ kí inú mi wá dùn. irú mọ́tò wo ni bàbá wa ṣì fi máa mú lórí. kílẹ̀ dé láàyè dá wọ́n ra nǹkan wọn àbí. alẹ́ òun yá ó mọ́tò síbi mọ́ mu àwọn èkìtì wọ́n ara ọkọ̀ lọ́wọ́ ara wọn ọ̀tẹ̀ gómìnà lọ́rin ìbò ní ikú láyé láyé. wọ́n lè mà náà yá tàbí irú ni wọ́n yàrá lè kó láyà omi tàtàrí dùn ní. ẹ wo lóhùn gómìnà lọ́rin ọ̀rọ̀ kọ̀ ìmáàmù kínní ìmáàmù kejì àwọn balógun mẹ́rẹ̀ẹ̀rin àwọn ọkọ̀ tó le àwọn tí máa rí jẹ ń bẹ wọn ní bíjú sẹ́yìn náà lọdà àwọn láyé wá ń kọ ọ̀tún láyé ń kọ ìlú yín ń kọ ẹjà fúlù yìí gbogbo ẹni tí ń bẹ láyé tí ọjà fúlù ẹ àwọn ò lè lábọ kìí ṣe pé jà fúlù rẹ káwọlù rẹ kí ni ó dùn nígbà àgbẹ̀ báyìí lọ́nà yìí rí ni àtàná ni ti dé ìpèsè àrùn àmọ̀ nsọ àtàná ni ti dé jẹ̀gẹ́jẹ̀gẹ́ ìkọ̀bá ńlá mu torí náà bàbá wa ẹ ṣàdúrà bàbá wa ra mọ́tò fúnra ra wọn ẹ wà wọn àfa ọlọ́run ní ijó àlìkìyàmà gbogbo ẹ̀yin ọlọ́lá àwọn àfọwọ́sẹ̀ kì í sà yín gbogbo ẹ̀yin olówó ẹ̀yin ọlọ́lá ẹ̀yin oníkò ẹ̀yin tẹ̀ ń bọ̀ tilẹ̀ rọ́ àwọn àwọn kan lónìí his excellence hey you are very much welcome this nkan ṣe yín hey welcome mbo the day of judgement nobody will welcome you ayé nìyí ni his excellence ọba níjọ́ àlìkìyàmà tó bá ti kú tó bá ti tì ọ́ nù sáré rẹ̀ no more his excellence eh, ẹ no more mr chairman no more ẹ eh, senator no ẹ tún pa á kọ́dà wọ́n pẹ̀lú mi senator tẹ ikú yóò ti kú senator ti tán ikú yìí náà ni ọlọ́run mú kálukú àtàfà àtọmọkéwù àtọgá àtọmọsẹ àtolówó àtolòsì àti wèrè àtọmọlúàbí àtọbìn àtọkùnrin àtẹniọgbọn àtẹniọgọ ẹni tí ń bọ̀ tilẹ̀ ẹ̀rọ ẹni tí ń lọ tá àfàgbé ń lọ àjọkùn ni. àlẹ́ òwúrò yá kúrú. ayé kan yìí náà ni bàbá ayé mu àwọn ẹgbọ́rọ̀ ni wọ́n ń sanwó àwọn àfa àwọn àfa wọn di ayé mú nígbà tí ò ti sáwọn ànábì ọlọ́run mọ́ àwọn àfa lọ́kàn àwọn bàbá wọn yìí ànábì ọlọ́run ni wọ́n àwọn ń jíṣẹ́ bẹ́ẹ̀ bá kú àwọn bọ̀ àgbè òkú tó yájú lẹ̀ àwọn ni wọ́n wẹ̀ òkú mi ọ̀dà yóò ti sojú ni bẹ́ẹ̀ bá fọwọ́ parí òtún yà kẹ́ ẹ̀ òkú mi yanu lẹ̀ bẹ́ẹ̀ni ẹ̀ ti ṣe tó ló fi ya ní wọ́n pàdé ó ìlú yà àbáyé náà ni ó wù ẹ̀ òkú tó ní accident tó bá bẹ̀ kú tí gbogbo ẹ̀ bàjẹ́ tí wọ́n rùn ẹ lọ gbé mọ́ṣúárì ẹ̀yìn kí wọ́n kó múrin ẹ wàá gbé kan lé ẹ lọ tó bàbá sí màmú àkọ́ wọn ti gbókù dé àwọn lẹ́wàá ti inú ilé kí wọ́n wá wẹ òkú tí ń rùn. àmọ́ ẹ lówó ẹ rántí wọn ẹ̀yin olówó ẹ lọ́lá ẹ rántí wọn ẹ̀yin ọlọ́lá. ẹ̀yin tẹ́ máa rọ̀ ọ́ nílùú àwọn èkìtì ẹran tí wọ́n abẹ́ gbàgbé wọn ní àwọn àfa bàbá ají mamu ọlọmọ sàn yín lẹsàn tiẹ. Ami! ká fàlìjẹ náà ta yín lọrẹ. Allahumma àmín. ẹ kò gbé jíìpù èyí kò fi pamọ́ ẹ máa gbọ́n jọ àlẹ́ kú ẹ̀mí mi ń dínkù. wọ́n lè mà náà yẹ táǹtà sí irú ni. àdúrà àlẹ́hùmúrù yá ń kúzù bàbá wa ó ní bíi ti ń sùn bíi ti ń jí bíi ti ń lọ bíi ti ń bọ̀ ń dìde ń jókòó ebi ń pa mí ń jẹun bíi ti ń sè ní ẹ̀mí mi sì ń dínkù. wọ́n lè mà náà yá tàǹtà bí irú ni. ìdákùrẹ̀ náà aṣọ ìmọ̀wọ̀ lónìí bàbá dọ̀la máa tún kú òmíì olùpàdé ìwò ẹlòmíì tó wọ lórí nísìnyí dáṣọ ọgbẹ yẹn láyé wọn bọ lọrùn ẹni bóyá bẹ́ẹ̀ bì kan nìyí bóyá bẹ́ẹ̀ club tọ́ńgbé di sí à àwọn sí àwọn ọdún ni wọn ò tiẹ̀ mọ wọn ara wọn ẹ̀rín apamílà àwọn sí àwọn ọdún ni ìwọ tó yẹ báwa la gbé ọ síbẹ̀ ìbò ìyàwó rẹ àti bọ̀dá rẹ ò lè gbé ọ wọlé gbogbo òru lájọ tó agbèrè bẹ̀tẹ̀ sí àmọ́ nù ẹ bá gbàgbé ara ẹ̀ òṣèré fẹ́nìkan mọ́ nù mí ẹ lọ́wọ́ àwọn sí àmọ́ mi wọ́n ra aṣọ mọ́sínì ránṣọ ẹ̀rọ ọlọ́ta ẹ̀rọ ọlọ́gì wọ́n wà máa pẹ́ gbogbo kálukú ní wọ́ọ̀dù àmì òṣèlú ẹ̀ wọ́n gbàgbé gbogbo ẹ̀ ẹ gbàgbé páwọn kan ló gbé yín débẹ̀ ẹ máa rántí ikú tọ́píìkì mi lónìí ẹ máa rántí ikú. àlẹ́ ọmọ ìyá ń kú bú. alájẹ àdúrà àbá alẹ́ mi mi dínkù. wọ́n lè bà náà yá tá ń tàbí bọ̀dá ọmọ olókùn wàlìmọ̀ náà yá tàǹtọ̀ lérúni kí n tán kí n tán láyé bí àwa ti tán kí tàǹtà zero ní òun wá expect mi ń bọ̀ òun wá ń retí mi àní kọ́ ọ̀tán kọ́ ọ̀tán láyé ó retí Abíọ́lá Abíọ́lá tán àwọn tí wọ́n jẹ́ títún tá a ọmọ ọba mi mọ̀ kẹrọ bí ẹ bá mọ̀ ní kó mọ̀jọ ọmọ ọba ọmọ ọba mi prince náà ni ọba kú kò ní jọba prince prince ọjọba tiẹ̀ tán láyé nù ọmọ ọba kọ́ ọmọ ọba mi ìbá gbani kó ẹ̀dá fún ọmọ pẹ̀lú prince Karim lórúkọ mi ayé mr abdulkarim kó tètè fi tiẹ̀ pa amọ́wé ọlọ́run lè gbé ọrọ̀ bá jẹ prince wá pé ẹlòmí prince náà lọ́ba dé cemetery kọjọba wọ́n ní mọ̀nà ayá tá ń tẹ̀síwò ní bàbá adébímọ̀ bíi tíjí tí ń sun ni títà sì ń retí mi láyé ha bàbá wa ti mọ ọlọ́jọ́ mi yóò kù mọ́ jẹ ráre. amiina. ha ha ìjọ kan gbogbo tó mọ̀ sí girigirigiri bàbá mi ní nǹkan bíi seventy years sísìn àádọ́rin ọdún sísìn wọn kò bàbá sí mọ̀ mọ́ a àwọn náà ti lọ mọ́mù kìíní ló tún wà ń bẹ̀ nísìn seventy years sísìn ẹ̀yẹ́ máa wò bàbá sí mọ̀ mọ́ àwọ̀ àwọ̀ èkìtì ní à ah, máa tàn mí seventy ní èwo. àlẹ́ mú yá kúndùn. títa ìwà retí kó wa ìrètí olówó ìrètí ọlọ́lá God is great ìrètí àfà ìsìnrètí ọmọ géwú tó. wọ́n láyà lè kò láyà omi tààtàrí dúní. ẹ mọ̀ wá gbọ́ wàlàyàlì kúláyà omi tààtàrí dúní. àkálẹ́ àtọ̀sán ọ̀sán pa alẹ́ lẹ́ ìmọ̀lẹ̀ tó ń dé bí ti ń lọ tí ń pọ̀ tó ń gbà sàn gbà ní táàtàrí jù ní wọ́n sì wọ́n ń kórè bí báyìí pé alẹ́ ló lọ rè àbí ìdájí ìdájí ló lọ rè dàjìdá àbáṣà alẹ́ wọ́n wá ń kórè ẹ̀dá wọ́n kórè ìyá wa títí ìyá másìkò tiwọn gbogbo àwọn atọ́sẹ́kù àsìkò owó tiwa. lọ́lá yá lè kúlẹ̀ omi dàtàrí dúnìí ẹ̀yin àjẹ́ ìgbà yín ọlọ́run mọ ìyìn náà bẹ́ẹ̀ tí mo yẹ ń jẹ tó igbó jẹ yìí. àmì ọlọ́run yẹ kú. ìgbà yẹn mọ̀jẹ̀ ti fọ̀. wọ́n ní bàdá yà tàbí irú gbogbo àwọn ọmọ tí ìyàwó bí pátápátá ọba yẹn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ìyàwó Munirat Adéyẹmí ọgbà ẹ̀yàn ọmọ olókùn ẹ̀yàn ọmọ ọmọ ẹ̀dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulilayi. ìyá tó pọn gbogbo yín tó pọn àwọn bàbá yín ìyá lọ́dọ̀ yìí irú ọdún òní bàbá àwọn ọmọ mi kan bá nílẹ̀ àkàì wọ́n wà dákẹ́ yóò dákẹ́ fún bíi thirty minutes yóò lọ pé ìyá tó dáàdì mi ẹ wò wàhálà tó ṣe lórí dáàdì mi ẹ̀yin ò tí ì rẹ́sàn kankan san fún ìyáwó pé ẹgbà o ẹ̀tọ́ tẹ́ ẹ ṣe lórí bàbá wa ẹ rí san ẹ gbọ́dọ̀ wá gbàgbé ìyá gbogbo yóò tẹ̀lé jẹ láyé ẹ má gbàgbé ìyá tó bí bàbá yìí ọmọ kí tiyín náà ó lè rántí hmm, ẹlòmí ẹlòmí ẹlòmí ka ìwé fá ibi olóṣèlú yìí wọ́n sì lówó ń bẹ̀ bí i àkúrò gbogbo wa ní house of assembly kéèyàn ṣe mítìnì ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kẹ̀sì máa fi títí five five five million fourteen fourteen million inú arákùnrin àti ẹbílì ha ẹ ti ṣe lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀yin sínétọ̀ wa wọ̀nyí mítìnì ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ sì gbin bisikíìtì bíi ká bíi dúrọ́ọ̀mù dúrọ́ọ̀mù kọ̀ọ̀kan lọ́lé ẹ mú tí gbogbo bọ́fìdà yọ̀ káàkiri kọ̀ọ̀kan wájú kálukú yín mílíkì kọ̀ọ̀kan ṣé ẹ dá ara yín nù àbólè ẹ sì rántí ikú arákùnrin àti ẹbílì wọ́n máa fà. àdéhùn yáá. فاركضوا ولم انا يا تنتظرني يكون والليالي كل يوم تتردني ẹlẹ́kùnrin ẹ̀yin ọmọ ẹ̀yà ìyá ọ̀dọ̀ wọ̀nyí ìyá wa àgbà ọmọ tí a bí dẹ́rì barista láti sí ọ̀dọ̀ wọ̀nyí ẹ̀wọ̀n ìjọba jáde ìyá wa ọba tó yẹ tó pa àwọn àfa ẹ̀pà àwọn àfa wọ̀nyí àwọn tí ń gbà yẹn lọ́dọ̀ ọlọ́run náà ni. ọlọ́run pé ẹ̀pẹ̀ pòlọ́sọ sórí nǹkan ọlọ́run ọ̀dà pẹ̀. nígbà tí a ti ń ṣàdúrà ní ẹgbẹ́ kẹ́lẹ́ gbogbo ọlọ́jọ́ kọ́ wọlé àpòfẹ́sọ sórí kájẹ́ kọ́ mọ̀mí páàsì. tálẹ́ gbọ́dọ̀ wuli ọkà wíwé tiẹ̀ ọkà fẹ́lẹ́ dá ẹ̀. àmọ́ kẹ́ ẹ̀ tó ṣẹ́jú pẹ́ ayé ó sì pé ọlọ́run wọ́n ṣàwọlé àwọn àfa ẹ̀rí àwọn nì wọn ò lọ ọ́fíìsì kankan àfọ́ ọ́fíìsì ọlọ́run àwọn kan ẹ bá gbowó ní wọn ó pè ẹ bá gbowó ní wọn ó pè ọmọ pé òkú àwọn ni n yóò kú àwọn kọ̀sẹ́ ní òkú ẹ̀rọ wọn aláyè ó tó gàlàgùrẹ́tò mú ní ta ni náà àwa ni ẹ̀yin mo ti mọ̀ wọ́n mo ní ẹ̀yin wo ní aago mẹ́tọ̀ọ̀rún ẹ bẹ́ẹ̀ ni làlúrí ni mo ń gé làlúrí gíni mo bá wọlé sí wíńdò inú wọn lè mú bọ̀dá ní mo sí wíńdò mo wá gbé aago ara dárò ògiri báyìí ẹ̀yin wo ni àwọn ni aláàjì wọ́n dákẹ́ ní sè ẹ lọ́mú ló bá dákẹ́ ẹ pè wọ́n kí wọ́n dáhùn. Allah ẹ kò sẹ́ni tí ó wẹ̀ wọ́n ẹ gbé kalẹ̀ kó wú bàbá wú bàbá bẹ́ẹ̀ wọ́n bá yín wẹ̀ èmi ni kí wọ́n wẹ̀ wọ́n. nígbà tẹ̀ ń pé fifty thousand wáyé tẹ̀ ń pín ẹ two point tẹ̀ ń pín ẹ èwo lẹ pé ń tèmi. àwọn àfáàní o àwọn tí ń gbà wálẹ̀ lọ́dọ̀ ọlọ́run ni ẹni ó di pẹ̀fẹ́sọ̀ láwọ̀ èkìtì àti ìbẹ̀lọ́run. ọba lúú àwọn ní ń súnmọ́ wàláì wọ́n ti tó kọ́ ìtẹ́bá yọwọ́ ọba gbogbo àfa àti mbẹ́lú yìí tẹ́bá yọwọ́ pé àbọ̀ bá mọ́ yóò sì kàwé wọn ò yọwọ́ mọ́ yìí. ọ̀rọ̀ wọ̀nyí àwọn ní bá wa pàtó àdúrà ọdún méjì kí ìyàwó ọlọ́run bá wa gbàgbọ́ wọn bó yẹn sì wájú ọlọ́pàá kìá mọ́ ẹlòmíì di sílẹ̀ tọ̀tọ̀ pé lákòrán tí àwọn tó bí irú owó ní kọ́ wá pé ẹ bá pa àwọn àfa ẹ pa màálù kúránì báyìí mi àṣìláàjì mi àwa lọ kílọ̀bù lẹ́kọ̀ọ́ wọ́n àwọn obìnrin ń fi dọ́là níbi láyà dá bí ò iléèwé ọmọ ẹ̀ sàn àwọn kan ní kílọ̀bù fi dọ́là nù ọ́ báyìí. wọ́n wá fẹ́ ha obìnrin pátá lẹ́yìn ẹ wáyé. ẹ gbàgbé kúri. àlè òmùrù yà ń kú. àlè òmùrù yà ń kú. ọmọ sunkún ọmọ sunkún wọ́n wá ń pè ọmọ kílódé tó ń sunkún. òrìyà ilé yìí lẹ́tà omi làwọn tẹ̀lé dínì. láìlá lẹ́tà omi làwọn tẹ̀lé dínì. Barrister Olabisi ìyá wa àtẹ̀yìn ẹ̀gbọ́n fún Barrister ọ̀dọ̀ wọn yín ẹ má gbàgbé ìyá yín rárá ẹ dákun àwọn ọmọ ọmọ ò tí ì lè mọ ìyá bí ẹ̀yin tí ìyá bí àwọn ọmọ ọmọ ìyá tiwọn làwọn ọmọ wò kò sí tọ́kàn wọn nù ìtọ́rọ̀ ọ̀dùn. àbẹ́yìn ọmọ tí ìyá bí ọ̀dọ̀ wọn ní ìyá méjì bí ìyá ẹ máa rántí ìjọ ìyá ń súnmọ́ sókè ibẹ̀ tí hàn sálẹ̀ wọ́n mọ̀ wá pé ọmọ mọ̀ ẹ fà bẹ́ẹ̀ kí n sálẹ̀ ẹ sí bẹ́ẹ̀ ọmọ yóò yọ̀ọ̀ kó wọ́n àwọn òun ẹ rántí nítorí àwọn ń sáré kí tí wọ́n ń talẹ̀ kí ọrùn wọn kẹ́lẹ̀ yéèyàn ìjọ tí àwọn ansáré kí tí wọ́n ń dájọ́ làyìlà wọ́n kó àjọ tó wọ́n jẹ gbèsè ẹ̀ torí kẹ́lẹ́ ìléyàn mo rẹ̀ yín wà ẹ̀ wọn rántí ìyá gbogbo ẹ̀ tó gbà bí òkú ẹ̀ nígbà kìyàmà ọlọ́run wọn ní ibi jẹ́ sí. fọ́ọ̀bù wa ní yá ìyá ilé ìtàn mi làǹdà nídìí. ọmọ wa bá ọmọ tí ń ṣeré ọmọ ẹ tó fẹ́ bì wọlé rè ọ̀rọ̀ àwọn ọmọ bíi méjìlá àwọn ń gbá bọ́ọ̀lù wọn ń ṣeré éégó nǹkan wá jòkó ọwọ́ àṣẹ ìbálàgbà wa ti ṣe ọwọ́ àfọwọ́ lé báyìí ọwọ́ àdúrí kodò bàbá àgbàlagbà yìí wá ń bọ̀ barista bàbá àgbàlagbà wá bí pé why don't you play with them kí ló ní tó ọ̀rọ̀ báwọn ṣe ní wọ́n ẹ̀ wọ́n àwọn tó bí mí lọ́rọ̀ tí òjò báwọn ṣe rí ó lè dì í kí ló dé wọ́n join them that's ball lọ́ba wọn gbà ó ń sọ ọlọ́run tí ń gbá bọ́ọ̀lù rẹ̀ wọ́n sọ ọwọ́ adágé ó ń sọ ọlọ́run tí ń gbá bọ́ọ̀lù rẹ̀ ìyá wọn bẹ nílé bàbá wọn bẹ nílé èmi yìí mọ̀lẹ́ tí ó lòdì. fọ́ọ̀bù wa ń ní yá ìlà ilé ìtàn mi làǹtàlídìní. wọ́n lẹ́ni tí ó béèrè mi barista gbogbo ẹ̀yàn wọn ya bójú bá sú alábìyàmọ yóò wá gún ta ètí ìrírá ju kórájì àwa lọ kéé fẹ́ dàbá yìí òjò ló tí gbogbo ẹ̀ ti gbìgbì yìí ìyá ò máa retí ọmọ ẹ̀ ìyá wo ni ò retí yín báyìí. ẹ bá bímọ ẹ máa bí bọ̀ mọ́mọ́ ọmọ tí bàbá ẹ̀ bọ̀dá kìnnìkìnnì èlé wa wá ní ká wá béèrè pé owó kan wọlé sọ ìyá tẹ bí bí òsì láyé. fáfù àní. fáfù àní yá ìlà ilé ìta omi làǹtà lérí ni. gbogbo oríire tẹ bá ṣe láyé ìyá yín lè kọ́ pé ìyá wa gbọdọ̀ ìyá yín lè kọ́ pé ẹ ti sọ iṣu ẹ ti wá sọ fọlọ́hún lóru ọlọ́hún mọ̀ mi dọ́wọ́ rẹ èyí tó fi pa ọlọ́hún pa mí dájúdá ìgbàlá. ìyá tí ń dakú ọmọ kúrú ẹ̀yin ọmọ ya ẹ̀kọ́ ìyá láyé báyìí. bọ́ọ̀bù wa ní ìyá ìlà ilé ìtàn mi là ń tàlédì ní. owó bá tán lọ́wọ́ ọmọ bí bàbá dàrú fọmọ ìyá rẹ̀ ó sì pé kí ló má bàa ń jẹ́ ìmọ̀ wá bẹ́ẹ̀ ìmọ̀ wá bẹ́ẹ̀ mo ní góòlù kan lórí àdìyàrí nìyẹn hàn ó tó nǹkan bíi two hundred díẹ̀ ká máa lọ bí ṣe kankan. ìyá tí ìgbọ̀ ọmọ lọ́wọ́ òsì barista òwúlẹ̀ ní mọ́láyé. fọ́ọ̀bù ó ní yá ìlà ìrèlè dáhùn mí àtàrí dídí. ó bá gbóná ìyá rẹ̀ ó sì máa bá gbóná. alámúlétí àmọ́ kì í ní ẹbẹ̀rẹ̀ dáa rẹ̀ yá. wọ́n lọ sùn tí wọ́n nù ìyá wa jòkó kalẹ̀ yóò tún máa fi atẹ́gùn sọmẹ ìyá tí bọ́ máa sàárẹ̀ bọ́ máa bá ń sàárẹ̀ ìyá òun lẹ̀ ní ayé máa yìí. fọ́ọ̀bù wọn ni yá ìlà ilé ìtàn mi látàlí dídí. alájà àdúrà ọmọ wa ni wọ bàbá èmi ò níjà láyé mọ́ èmi bàbá láyé mọ́ bí nǹkan kan bá dé bá àwọn àná bá ṣubú tí wọ́n fi rí bú nìsín àwọn ìyá wọn gbé wọn bàbá wọn gbé wọn ọwọ́ kọrin oní. ó ní mo ìgbọ́n wájú òkó yìí náà àlẹ́ ọ̀rọ̀ mòrú ìyá ń gbódò ọlọ́wọ́ tó wá gùn mí pé torí tì ní ìyá tì ní bàbá ẹ̀mí mi tó dínkù. wọ́n lè mọ̀ náà yá tàǹtàlírù ní kí n sì táláyé òun retí. wọ́n láyà lè kúláyà omi sàtàrí dùnì. gbogbo ojoojúmọ́ tilẹ̀ sùn tilẹ̀ mọ́ ìwọ àbátò léèrè ikú sì ń pòrì mi hmm. ń pòrì mi lókè ní òní ọkàn ní òní ọkàn. ọwọ́ ni wọ́n lọ. bọ́ọ̀bù wa ni yóò fẹ́ríjì mi mójúkú òfin mi. láìláì. ọlọ́ba kan àbíwọ́. lẹ́yìntà omi làǹtàlídì ni. olùwọ̀ ìyá mi ní bàbá mọ̀ pé òní ń ṣe láyé kí n máa rí ìyàtọ̀ kà sí pé ìyá mi ni lẹ́yìntà omi làǹtàlídì ni èsì tó wá bí mi sáyé. ìyá òun lẹ́nu mi wá kòfó tí ọ̀nà kọ́bọ̀ ojú ọ̀yà rẹ̀ ti kú yìí èmi ò tí ì rí sínétọ̀ kan láyé nínú àwọn olóṣèlú wa yìí ọkùnrin dàpọ̀ èyí tí ì rí sínétọ̀ kan kan pé kí ni wọ́n ṣe ti central mosque wa kan ní à sínétọ̀ ajídàgbà ni wọ́n rántí àwọn òkú wọn kò sí. àfi sínétọ̀ ṣe bá bè tí ẹ̀ máa ṣe bá bè yín pa mí nǹkan ṣe yín ni ẹ̀ rántí mi. bá dè ọwọ́ fifty ò ní làákàyè o tún wá pe léré ẹnkẹ ọlọ́jọ́ bí èmèrè yà á ṣe gúngún ọlọ́mú ẹlòmí èmèrè yà á ṣe gúngún o lánàá wọn ṣe patí tán wọn sì lẹ́mẹ̀rẹ̀ yóò ṣe gúngún ó di láàárọ̀ yìí ó di wìrìwìrì intensive care. kingdom home kanlẹ̀ hàn èmèrè ò ṣe gúngún mọ́ o. fọ́ọ̀fù wọn ní ìyá ìlà ilé ìdáhùn mi ìlà tàlídìí ni. ẹ wá wo ni mo ti dà yín wá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إيه، خلقنا خلقناكم من أجل فيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى ẹ̀yin àwọn èkìtì ọba ọ̀ṣìbì mọ́mù mí ní àkàlàkì náà ẹ máa fura inú lèélẹ̀ yìí ni mo ti dá yín. mini kọ́lákìnà kan. olówó yín ilẹ̀ láti dá. mini kọ́lákìnà kan. ẹni tí olówó yín ilẹ̀ láti dá. mini kọ́lákìnà kan. ọlọ́run yín ilẹ̀ láti dá. mini kọ́lákìnà kan. ẹni tí ó sì lọ́la àrísà ilẹ̀ láti dá. nínú kọ́lákìnà kan. ẹni tí ó máa bọ̀ tí ó máa rọ̀ ilẹ̀ láti dá. nínú kọ́lákìnà kan. àwọn tó ti ya yẹ̀yẹ́ tí wọ́n yẹ pẹrẹ nínú ẹbí wọ́n yẹ pẹrẹ láwùjọ wa wọ́n yẹ pẹrẹ nínú ẹbí wọn àdúgbò wọn àwọn ọ̀kà wọn kàn ilẹ̀ láti dá. nínú iná kan. oníkorun yìí ilẹ̀ láti dá. mìnà kọ́lákìnà kan. àwọn afáàlù yìí ilẹ̀ láti dá wọn àmọ́ ìjábọ́ látòkè. mìnà kọ́lákìnà kan. bá a ti wá dá ilé tara lẹ́lẹ̀ yìí ẹ tètè wá sí rere torí pé bẹ́ẹ̀ bá lòun ọ̀tẹ́ lò ẹni tí ó lo àádọ́ta ọdún. ẹni tí ó lo ọgọ́ta ọdún ẹni tí ó lo ọgọ́rin ọdún àádọ́rin ọdún ẹ̀ǹbẹ̀ ẹni tí ó lo àádọ́rùn ọdún àwọn ọjọ́ wọn àná àwọn ọjọ́ wọn àná tóbi obìnrin ọ̀hán ayé na ara wọn kí wọ́n tó rí ìyàwó ni kọjá òde gbàǹjo obìnrin lónìí gbogbo ti ń bẹ́ẹ̀ ń dúkọ̀ kan ní sìn pọ́tìrì àwọn obìnrin bá ti ní pọ́tìrì adìẹ education Ìlọrin kíní kan poli Kwara poli èèyàn ọ̀fà poli bẹ́ẹ̀ bá débẹ̀ wọ́n wà á lọ gbáà ọlọ́run wá dáa kankan sáyé ìgbà táyé rí bẹ́ẹ̀ àwọn bàbá wa ta ni bàbá ajé mamu ààrẹ ni ó lo ọgọ́fà ọdún tí step six wọ́n sì tó dùn tí wọ́n rìn dáadáa òní ayé wa ń kájú hmm. sínítọ̀ mi ní gẹ̀ẹ́fẹ́ndì yóò fẹ́ tó senator mi tó friend only tó forty senator àwọn family senator mi ń bẹ wọ́n ń lé àwọn ọmọ wọn ń léwe senator mi sì ra jíìpù bíi seven million fún girlfriend ẹ wá níjọba ọrùn ẹni yóò rọrùn gbọ́dọ̀ ti rọrùn àwọn family olóṣèlú mi ń wò pé hmm, wọ́n ti kó lọ lé wọn ojoojúmọ́ lomi ń wá ń bẹ̀ iná ń wá ń bẹ̀ fámílì àwòsí wọn ni ẹ rí kò sí ná òjò tó kápá nu wa wọ́n sì ń wòran òun náà sì ń wòran wọ́n sì gbọ́n ẹ ń bá ń bọ̀ láwọn tá a dìbò fún wọ̀nyí àwọn mọ́tò kan tí kíláàsì wọn máa dúdú ẹ̀yẹ́ mọ̀ pé kò jẹ́ pòfẹ́sọ̀ Babalọ́lá kọ́ yìí òun máa wọ̀ ẹ̀gẹ́ òrí bọ̀dá bọ̀dá jìmọ̀ kọ́ yìí bọ̀dá Peter ni ẹ máa nàka sí ẹ̀yìn òsì lérí bóun ti nàka sí ẹ̀yìn ọ̀sẹ̀ ìtumọ̀ ẹ̀ ṣe láyìí ẹ máa bẹ ojú àánú bọ̀dá Peter ni ọlọ́run bí wọ́n ti ń garù wò yín ẹ̀yin náà garù wò wọ́n níjọba òun gbàgbé àmọ́ ibi tó dánú paradise. mílẹ̀ àfọlákìnà kan. gbogbo ayẹyẹ àjọba ìlú àtàfọbajẹ. Hmm? àwọn àwọn tó burú bàbá ní àtúmọ̀ sọ̀rọ̀ àwọn afọbajẹ láàyè bẹ́ẹ̀ bá dákọ̀ àwọn afọbajẹ àyè tí wọ́n nù náà ọlọ́run mọ̀ ọbẹ̀ tó sọ́mọ̀ sílẹ̀ wọ́n gbà lọ́wọ́ ẹ̀gbọ́n wọ́n gbà lọ́wọ́ àbúrò bẹ́ẹ̀ gbọ́n bá kọ́kọ́ débẹ̀ pẹ̀lú àkùn five million ni kò sí tó ẹ̀yin náà ẹ̀yin náà lẹ́yìn máa jẹ́ lọ ìtàtà abálẹ̀ ni wọ́n gbà yí wọn. ẹ̀yin àkọ́bá jẹ́ ọ̀nà òun lẹ́gbà. mí ni ẹ tábìlì ọba tó wá dé tábìlì ọba tó wọlé ẹ dákun ó wè mí náà jẹ torí ẹ mo fi láti ilé ìbò jẹ eight million ni àwọn àkọ́bá jẹ́ òtún gbà èyí tó fi pé ọ̀dà rẹ ti mú wá ó ti fún wa ní tó òun náà sì lọ bá kàn àwọn àkọ́bá jẹ́ òtún gbà bẹ́ẹ̀ bá wà wà wọ́n afọbajẹ́ ẹ wò gbèsè ayé wọn. bíní akọ́lá kìnnà kún. afọbajẹ́ mi inú àwọn afọbajẹ́ ìlú mi yóò máa lọ báyà atẹ́gùn ó sì máa gbé bígbà tí ń gbé ọ̀mbrẹ́là ìjẹkújẹ ni ọlọ́ni kò sẹ́ni mo bù ìbùyàn lẹ́sàn barisa ìbùyàn lẹ́sàn Allah èmi ọlọ́run ẹni ó ṣe rere ó gbẹ̀san rẹ̀. ẹni ọsọ kúrò pè sáàbù àwọn kan bẹnu lédè àdá wọn mọ̀ wọ́n bẹ̀rẹ̀ àdúgbò wọn wà lọ́fíìsì kálukú àdá wọn mọ̀ inú wọn ò síyàn ńgbọ́ ọlọ́wọ̀n wàá fàṣírí àwọn akọ àwọn kan làwọn tó wá tó owó tí wọ́n ń pè èmi náà nínú ẹ̀ wọ́n ní owó yẹn wọ́n tó nǹkan ó dàbí kó tó nǹkan nine points kìíní wọ́n pè wọ́n àwọn ọdún wọn wá kúnnù lé àjọkún mọ́sálásí bẹ́ẹ̀ lẹ́jọ́ wà ní ṣọ́ọ̀ṣì wọn bẹ tẹ́ ma ọlọ́run ṣeun kò já rí kun ara wa bàbá rí kun ara wa èyàn ní ní ọ̀rẹ́ kankan láyé ọmọ ìwọ nìkan ló máa dá wa àwọn tẹ̀rí tí ń dá wa wọn ò ṣiṣẹ́ ayé náà wọ́n sá fún bẹ́ẹ̀ kì pé wọ́n ṣiṣẹ́ mo là wá lọ ẹ máa wá rántí ikú bọ́ọ̀ bá rí jẹ máa rántí ikú bọ́ọ̀ bá rí mu máa rántí ikú bọ́ ọ bá tẹ́gbẹ́ máa rántí ikú ẹni tó tóun náà òun ló kú ni bọ́ ọ bá ń bọ̀ bílẹ̀ bá ń rọ máa rántí ikú. ẹ wá wà lóko rárá ni. ìwọ̀n kò mìíní àkàlàkìnà kan. mìíní àkàlàkìnà kan. wọ́n fi hànà ìdúkọ̀. tó barisa wọ́n fi hànà ìdúkọ̀. mọ́ bó ti wù kẹ́ tó wá lu ayé tó ẹyìn yá wa bó ti wù ká lu ayé tó wà fi ha nà ayé dòkun a tó wá dá wa padà nù lẹ́lẹ̀ nìyẹn. gbogbo tó bá nílẹ̀ aká ìdáyé tó bá darí òde táwọn ọmọ bá ń bàtà tí mo ní kẹ́ra ń kọ́ tó bá wọlé tán kọ́ wá wọ́n bá wá pé mọ́mí wa kí ló dé ẹ̀rín lẹ fi dé ẹkún lẹ̀ sùn èkó ọ́ ní hmm. ìtì pamílẹ́kún náà ni pé mọ́ná ti jọ́ tẹ̀ ní ní ìyáláyé ìyálẹ̀ níwọ̀n yìí mm, mm. bí dáàdi náà bá ní ọ́ni gbé mọ́tò dé ẹ̀ táwọn ọmọ rẹ̀ sí géètì tí wọ́n sáré sílẹ̀ pé dáàdi welcome kankan tó bá sọ̀kalẹ̀ tán palẹ̀ kọ̀ rẹ́díò tilẹ̀ mọ́mọ́ yín kọ́ ẹni mo ti dé ń bọ̀ wá wọlé kọ́ lọ sunkún tó bá jáde tó bá burú náà ọmọ rẹ̀ kọ́ dáàdi why are you crying? ẹ etí ń jẹ ń sunkún náà ni pé mo rántí jọ́tẹ̀ ní ní bàbá wọn láyé ẹ ní rẹ ní pàdé báyìí mọ́ bàbá ń bàbá lókùtẹ́ máa pàdé ìyá oníyà lókùtẹ́ máa pàdé ọyẹ kéde ọmọ rántí gbogbo nǹkan ni lèyẹ fi ṣe wá ní máa fi rántí ikú tó bá bọ́ bàtà kalẹ̀ báyìí mo bàtà rẹ mo kó tó lù gbẹrí bẹ́ẹ̀ ni pé ó oh, ó oh, ìjọ kan bẹ ọ bọ̀ ọ́ lè bá wọn o tún bọ̀ ọ́ mọ́ ó di gbẹ́rù kìá ma. ẹ̀rín kalẹ̀ dẹ́wọ̀n nìkan yìí èwo nínú ẹ̀rín ọ̀rọ̀ kan lẹ̀dọ́ ọ̀sọ̀ kan yìí ẹ̀yin àwọ̀ èkìtì èwo nínú ọ̀rọ̀ òde kan lẹ̀dọ́ ọ̀lọ̀ kan yìí ẹ̀yin bàbá wa èwo nínú òde rí oorun kan lẹ̀dọ́ ọ̀sùn kan yìí tí ò ní í jí mọ́ èwo nínú ọ̀run ọ̀rọ̀ kan láàgbò kan yìí èwo nínú ọ̀rọ̀ ẹlòmíì ọ̀rọ̀ àmọ́tò o oh, o oh, dayila ẹni bá gbọ́ ọlọ́run yé nu mọ́sálásí tá a wà yìí ẹlẹ́kùnrin ní Allahu Akbar. Allahu Akbar ẹlòmí àwọn ọ̀rọ̀ mọ́tò àmọ́ àṣàdúrà fún ah, ọlọ́dàkùn adúgbò ah, ah, alájú aṣíàmà mọ́tò kan ẹsẹ̀ rà ní ẹ̀yẹ́ wọn gbọ́dọ̀ mọ́jẹ ṣe pé mọ́tò náà ní ọ̀pá kádàrá sì ti gbé ọlọ́wọ́ ọmọ wa wò ní tẹ̀ bá ṣàdúrà pé ẹ̀yin ẹ̀ṣàdúrà ni ebi mi ọlọ́run ti ń gbà ní ọkọ̀ tí ọ̀pá náà lọ́ra ẹ̀rọ àwọn tó kọ̀ọ̀pá ni ọlọ́mọ wa kẹ́mi ẹjọ́ jẹnẹra Karimu Adisa ọlọ́mọ wa yáàfin ẹ̀fọ́n dẹ́ Muhammad accident lónìí ọkọ̀ náà ni wọ́n kọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níjọ wọn ra mọ́tò ni wọ́n gbọ́dọ̀ mọ̀ ní ṣe ní kú wọn òun sì ní kú wọn ìyàwó rẹ̀ lórí ìfẹ́ ìyàwó rẹ̀ náà ní ọ̀pá èyí mọ̀ nísìn ẹni àwọn alákọ̀wé ajẹ tó máa pa mí síra ọ̀rí nǹkan ṣe yín wọ́n tiẹ̀ mọ̀ ọ́n pé èmi tẹ̀bi sweet art ni wọ́n wí ní àtẹ́kẹ́ ìpín èwì báwọn sira sira art òun náà ẹ ní obìnrin ọmọ àwọn òbí ẹ sílẹ̀tọ̀ èmi ni wọ́n pa ọ́ èmi ti wọ́n pa ọ́ ni. omi ọmọ àwọn àfa nìkan lọ́wọ́ sóore fún ìyàwó jọba pa wá láti mọ̀ àwọn àfa wọn ò ti mọ̀ ní títí sàdúrà lóko lọ́wọ́ ti gbé wa pé ádámà òbí ọ̀ pa ọ́ àfa náà sì ń jẹ àìkan ah, bẹ́ẹ̀ lálẹ́ kúránì wọ́n hàn fún ni ẹ̀ ń lọ ilé wa a ah, máa lọ ìfẹ́ rẹ̀ àní ẹ̀ ń lọ ilé wa ẹ̀ ń lọ nù kò tún wá wá. mílíọ̀nù kọ́lọ́kì náà kú. bàbá wa sí ìfọ̀mọ̀ ẹ̀ má bínú o. ó fi ẹnu ìdúkọ. wọ́n bí ní àlùkùrìjù kan tààràtà ní òkúra. wọ́n ní منكم تارة أخرى ẹ̀yin àwọn èkìtì àwa yẹ kó sí gbogbo wa la fẹ́ gbádà kú yẹn yàwó lọ ọkọ rẹ̀ lọ àwọn ọmọ lọ ẹbí lọ. gbogbo wa máa kú gan. ọmọ sẹ́wọ̀n ti ká lóun náà mọ̀ ọjọ́ kan gbogbo wa kú gan náà sọ̀kò. àádì bàbá dì ó ó àlọ́ gbé wọ sàárè bàbá gbogbo sàlẹ̀ tán karimi, iṣẹ́ wa dé. ìyá tàwárà náà ṣùgbọ́n dáadáa fún mi. ẹ bá sin òkú tán bí kálukú bá padà. lùdàtì ilé yìí rú ọ̀lẹ́ ẹ̀mí tá a yọ̀ ni a da padà sínú ara rẹ̀ ti lọ o kálukú ti lọ ọ oh. ẹ pẹ̀lẹ́ sọ́ọ̀rì ẹ nínú àti kí àwọn alájà nílé ọlọ́run ò fèrè jù wọn ní ẹsẹ ìgbẹ kankan a tún máa padà wà lọ́dọ̀ ọlọ́gbọ́n lọ́wọ́ àwọn olùsọ̀rọ̀ yìí ah kálukú padà lọ́nu wọ́n ti sọ fún òkú pé ó kù wá àti wá rẹ̀. wọ́jọ́ awùlímúkàrù ànàkírù. ẹ ṣe òkú tó tẹ̀ ti pẹ̀ yìí dàtà dà pákóde tó ta ṣe gbogbo ẹ̀tẹ̀ rẹ̀ ní símẹ́ǹtì àwọn kírísẹ́nì àti ẹ̀tọ́ àti àwọn kírísẹ́nì àtúnkásá àwọn díẹ̀díẹ̀ àwọn kírísítẹ́nì ó rẹ nǹkan wọn pa ni àwọn èrè ẹ̀pá tẹ̀ tẹ́lẹ̀ àmọ́ ń bò ti di pé bọ́bá di láàárọ̀ àwa ní eré rí lára àwọn bàbá tá a sì mọ́ èrí dà. wàjẹ́ àwùlé mọ́ gbàrú ànàkírò. a sì òkú mi wọ́n sì fárí ẹ̀ kí lè ọmọ adáwọ̀ máa wá owó wọ́n sì gbé òkú gbónú sàré wọ́n sì fa èrí ẹ̀ àwọn ọmọ òkú àbáwọn ọmọ àlọ́ làárẹ̀ yà á rẹ̀ pa làbá rẹ̀ pa nísìnyí ń gbọ́ bá ẹju gíga bíi ẹ̀mẹ́fà á sàfọ̀ kí ni a ṣe bìbì kálukú ó tètè jáde mo tó gbé lérí àwọn àlàájá nǹkan mà dáyé bàbá aṣèlú màmú nǹkan dáyé Allah gbogbo dẹ́yìn òlé làwọn wá lé láyé lónìí láyé bá fọ́ lójú. ìfẹ́ tàwálà tó bá dáadáa. wọ́n ní wọ́n ní. bí ó báyìí kì í ìṣe tàwárìhà náà ṣùgbọ́n dáadáa fún mi ìdájí ilé ìrú Ìbàdàn. alájọ àdúrà bàbá pẹ́ ìdàtẹ́lẹ̀ yìí òkúta sí tán ọba àlú àpàdà ọ̀sẹ̀ jẹ́ wàhùn sàárè. olówó Abíọ́lá ti tó ẹ̀wò yẹn tó lówó lára Abíọ́lá kàdúkú padà nígbà wọn ṣe tán. àwọn náà ṣe june twelve june twelve ọ̀hún èso kí ló sọ fún wa dòní àkànṣe june twelve lásán. Ah, àwọn ìjọba wa àwọn ọmọ olóńnà ẹ̀rọ bọ́lá ìdè wọ́n sì mọ̀ kí wọ́n bá pààyàn wọ́n síkìlà ń bẹ lọ́wọ́ wọn wọ́n pè kí wọ́n kú lọ́dún ni síkìlà ń bẹ ọ̀rọ̀ ọba àtọ́jọ́ gbogbo ẹ̀ dùn. ìwé tẹ̀yẹ̀lẹ̀ náà ṣùgbọ́n dàda bùkátì ilé yìí ọ̀hún lílí bàbá. àbùkàrí mi ọ̀làjì tọ́lọ́pàá ń sọ ní twenty four hours bọ́láàgì táwọn ọlọ́pàá ń jẹ tí wọ́n mú un mú lé ẹ̀ nígbà ọ̀rọ̀ dọ̀rọ̀ pé òní gbàbẹ̀ àwa lágbàbẹ̀ ó ti pẹ́ tó o ti ń pe tiẹ̀ ní ọ̀sẹ̀ tiẹ̀ ò ní í sẹ mọ́ látòkè lọ́mù yányán látòkè kìkòtò ẹ̀ òkè oyè yín ńbẹ̀ ńbẹ̀ bọ́láàgì ti dé wọn kọ́kọ́ sí gínà ẹ̀yin lọ jẹun ẹgbẹ́ lọ jẹun àwọn ọlọ́pàá ní iná jẹjẹrì tó ìgbà nakati ade wey i go i just hear gba gbo gba before i get there dem don kill oga now ah, ọlọ́pàá kò sí tẹsẹ mu. nbọ nbọ ọkọkọ wa ta ayé ẹ lọ lókè àwọn ọlọ́pàá ju tọrọ lé fífẹ kéésà ẹ tọrọ lé fífẹ kéésà ẹ̀yin tó bá wá ẹ̀yin mọ Ọlọ́run ìzẹ́tẹ̀yẹ́lẹ̀ náà ṣùgbọ́n abẹ́ dáfúnì. ẹ sì yanjú bọ́lá kì àmọ́ gbọ́ni àgọ́ni àmẹ́ni ọ̀pá àmẹ́ni okùn àmẹ́ni òyìnbọn àgọ́ kankan má dòní. ẹ tún wò ìtọ́tún ń bọ̀ farabalẹ̀ àfáì ẹ tún wò ìtọ́tún fà lọ́wọ́ nísìn ilé kan oyin àtàgbọ́n kankan ẹ̀wọ́n ti ń pò nísìn ẹ oyin ẹ̀mí tó ti lọ wọ́n gbé òkìkí lọ́ọ̀yà ah! ọ̀rẹ́ àbíjọ ọwọ́ rẹ̀ ọlọ́run mọ̀jẹ̀ ọgbà sẹ́jọ́ pa á sam adélọ́dún ẹni wọ́n bí mi lẹ́nu ọmọ ìyá mi ọlọ́run iṣẹ́ tí ń bẹ̀rẹ̀ amẹ́ríkà wa iṣẹ́ tí wọ́n pa ọlọ́run ní kí ọ gbà. wọ́n sì di odidi lọ́ọ̀yà nàìjíríà wọ́n sì odidi lọ́ọ̀yà wọ́n sì gbé wọ́n sì wọnú gbó wọ́n sì gba gbogbo dọ́kúmẹ́ntì tí wọ́n ní gbà wọ́n sì sábẹ́ sí wọ́n sì sùn wọ́n tún wọ́n kó iná tó fi dúró náà nàìjíríà láwọn ọmọ tó ṣẹlẹ̀ ẹ wo nàìjíríà ẹ wá sí bẹ́ẹ̀ láwọn ọmọ wa lọ amẹ́ríkà wọn ò wálé wọn wọ́n wà débi ẹ̀ ti ń para yín àmọ́ lamẹ́ríkà èyí tó lọ́ọ̀lú èkó lọ́ọ̀lú èkó bọ́ọ̀kù ti burú tó òkú èkó burú ju tiwa lọ. bẹ́ẹ̀ bá rí eyín òkú mi ó tó ìkú mi àwọn máa wọ torí owó ìlú tí wọ́n dá ìlú tí wọ́n fararọ́ orílẹ̀-èdè tí wọ́n ò níná orílẹ̀-èdè tí wọ́n ò lómi iná ìtọ́wọ́ ọmọ nàìjíríà lò àwa ń ta mẹ́kà kankan àtà fún gánà ojú òtún wá ti àwọn ìjọba nàìjíríà five year anniversary tí náà wọ́n ṣẹ́jú mo ní bàbá wọn bá tá a fi gbádùn ọ̀nà kí ẹ tó kú lórí ìjọba ẹ̀yin náà ń ṣe ṣẹ́jú mẹ́ta tá a fi gbádùn ọ̀nà nàìjíríà ẹ bá wa wọlé mi mo wọ ilé kan nílùú kan ìnídàkọ̀ lónà jẹnẹrétọ̀ ti ń bẹ ń sàlẹ̀ tí gbogbo ẹ̀ sì ń ṣiṣẹ́ ó sì jẹ́ gàdí etí etí ẹ̀rù nàìjíríà sáà níjọba ni nígbà àwọn aláṣẹ ẹwọ ò finú fẹ́ dọ̀ àwọn aláṣẹ ẹwọ ò ní òótọ́ àwọn tí ń rúrù nàìjíríà wọn ò bẹ̀rù ọlọ́run wọn ò sì wọn ò sì gbọ́ ọlọ́run gbọ́ ẹ ọmọ nàìjíríà ẹ bá sọ fún kálukú ká má rántí ikú. bá a padà lẹ́yìn òkú ibi tí mo fẹ́ ṣàdúrà nù. rúdátì ilé yìí rú ọ̀hún ìbàdàn ẹ̀mí tá a yọ lára òkú nì à ń sin tán ọ̀rẹ́ ti padà ọmọ ti padà ọkọ ti padà ẹbí ti padà alábàágbé ti padà lébọ̀ kankan kálukú ti lọ ẹ ti wọlé rùdátì ẹ̀mí nì á wà dá padà sára òkú nínú sàré. وجاءه المنكر والنكير alájì àdúrà ọ̀rọ̀ jọ da fáwọn afọ àwọn lọrin. àmín. à ń fẹ̀mí sí i la tọ́jú báyìí àwọn àlejò ló sì dé àlejò méjì tí ọkọ̀ wẹ́kọ̀mù òkú nù sàárè wọ́n sì dé sọ́dọ̀ òkú. tó bàyánì ara nìyí wàyúkú dání wàbádàmá yẹn kò dùn yẹn sí àlá nìyí. wọ́n máa ń wọnú sàárè kan ni o ṣeun wọ́n máa múlẹ̀ ẹ̀kọ́ kan ni wọ́n ń wọnú sàárè kan ni wọ́n jòkó. wọ̀nyẹ́sà aláìní yìí wọ́n máa wá bí léèrè. arábìnrin òkú òde arábìnrin talọ́lọ́mọ ọba tiẹ̀ láyé rí arábìnrin ṣẹ́fà lọ́lọ́mọ ọba tiẹ̀ ní àbọ̀pẹ̀lẹ̀ arábìnrin ìgúnú ọlọ́mọ ọba tiẹ̀ ní àbí méjì ró arábìnrin yéé bàǹkóṣe lọ́lọ́mọ ọba tiẹ̀ ní àbí olóòlù arábìnrin wọ́n máa wá bí òkú léèrè ọlọ́run níjọ́ kan mú gbogbo wa yìí ọlọ́run yáàrí sì kọjú ọ̀nà ọlọ́run. ọ̀rẹ́ wà dínì ìsẹ̀lẹ̀ bá. ọkùnrin pọ̀ mọ́lẹ́ yìí wọ́n tún máa wá bí òkú nípa ẹ̀sìn rẹ̀ èwo ló ń sìn ọlọ́run ló ń sìn ní abẹ́kúta ló ń ferí kanlẹ̀ kù àwọn olùkọ́ tó ń bẹ omi làwọn mú ọ ọlọ́run tiẹ̀ ní sùúrù púpọ̀ ọlọ́run ọmọ gbọ́dọ̀ jó ẹ̀dá o omi fún mi ló fún mi ló mọ o àwọn bọ̀dá náà tó máa lọ ọ̀hún ẹni àfijèrè rí àfihànjẹ àfihànjẹ ìyàwó dì kò lè gbádì ẹ òun náà tó máa sọ ajá his excellence ẹ jọ ẹ ń tẹ̀ ń bọ̀ àyè àwọn ẹ̀sẹ̀ níbi omi ẹ wáyé àbọ̀lọ́wulẹ̀ wọn sì tọ́lọ́wù dá wọ́n mọ̀ wá bí òkú nu ra ẹ ta ọba rẹ kí ni ẹ̀sìn tiẹ̀ tó ń sìn. ودينه سليبا لأن نبيه لكي يجيب ẹdákun ẹni sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹ ẹ wúni adé àbí mùsùlùmí. sallallahu alayhi wa sallam. ẹ wà wọn kírísítẹ̀n tí wọn bá ń bẹ nínú chọ́ọ̀sì wọn ó tí bá sọ báyìí kàrá ìyá sọmọdé ṣáàtú ayélujára mú sí ìhó lọ yìí àbá mùsùlùmí nǹkan ṣe wá tọ́pọ̀ nǹkan ń dààmú mùsùlùmí lọ́pọ̀ bẹ́ẹ̀ bá ní yorùbá kódà ẹni tó jòkó tẹ́lẹ̀ kí wọ́n wá jòkó ti tára ànábì bá gbé ohun tọ̀hún tí ìfẹ́ ànábì tó tóri tí ó dé dé ẹ̀ ìlòdì ọ̀yà wèrè ni á ah, kí ló dé tuntun báyìí ẹ̀ máa gbọ́ nǹkan ọ̀yẹ́ kí ọ̀yà wèrè torí ànábì. ẹ lọ́kùn ẹni sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀ sẹ́lẹ̀. wọ́n pè òkú wọ́n bí òkú ẹ̀sìn wo ló sì. wà á nàbí yìí nípa ìdìbà. wọ́n tún wá bí tàlàmì náà bìrẹ̀ láyé wọ́n bí torí pé àbí yóò pàṣẹ àbí kò ní pàṣẹ. يكرر سؤال الأنام فيما رأوا في سبعة الأيام وقيل بل يفتن سبع مؤمن وأربعون سنفاك يفتن رحمك الله wọ́n máa bí òkú léèrè ìwọ́tọ̀ wájú òkú lónìí tọ́ wá bí báwa kẹ́kọ̀ọ́ yá wa. ní central mosque àwọ̀ èkìtì ìjọ rẹ̀ sì pọ̀ ọjọ́ tó bá kàn bí ààrẹ lè rí ìjọ rẹ̀ sì pọ̀ ọjọ́ tó bá kàn wọ́n tó ọfọ ayé ṣe ayẹ́ta ara ẹlòmíì ti yà yàn ń wèrè orí dá padà mọ́ òrì ló tọ̀ ń bá kú ẹlòmíì ti lẹ́yìn ẹ̀ lé ó tọ̀ mọ́ òrì lé wá mọ́ ó kú bẹ́ẹ̀ ẹlòmíì wọ́n fẹ́ lé ìyáálé ìyáálé gan ló gbógun ti àwọn ọmọ ìyáálé látẹ̀lé mẹ́rin ọkọ̀ wọn kẹyọ kan péré dáìdá kó lẹ́tì wá sáyé. wàyẹ̀ kí fí kàkà náà sì. sísítà àwọn ìyá wa gbogbo wọn ìyá lò débi tí wọn lò dé wọn sì lọnu ọlọ́wọ̀n ọ̀jẹ̀ ìyá wọn sọ́kú ọlọ́wọ̀n ọ̀jẹ̀ ìyá wọn ò sì yọ ọlọ́wọ̀n ọ̀jẹ̀ ìyá wọn fi tàn án búlẹ̀ fáwọn ọmọ wọn ìyá mi fi tàn án búlẹ̀ ni wọ́n fi ìyá mi ìdáta ọlọ́run yàrá wọn ò pa wọ́n fẹ̀ sí ẹ̀hàn bí ti ń bẹ́ẹ̀ nù àwọn tó wá lè kó ń gbé wọn ẹnìkan mọ̀ ìyàwó wọn máa bu wọn pé alẹ́ nìkan bẹ ń lé ní àwọn ará lórí pé àwa àní ò séyàn bẹ àtọ́ rà kọjá ìyàwó ò séyàn bẹ ìyàwó pé ń bẹ ní ah. àgbàtọ́ kà ọlọ́wọ́n ọjọ́ ìyá ti ní ó ṣe bẹ́ẹ̀ ẹ dúpẹ́ fọlọ́. Mhm. fàyè dìbò alàlà àkìlì. ibi tó ti sàdúrà mi. bàbá àti ìmọ̀ fàyè dìbò alàlà àkìlì ọ̀sán ọ̀nà gbogbo tó nílẹ̀ àkẹ́yìn an yuhasiba nafsahu bi nafsi. kó sírò ara rẹ̀ pẹ̀lú ẹ̀mí ara rẹ̀ kó gbé rẹ̀ kó wọn rẹ̀ wò lórí scale jẹ́bi ti ń ṣe ìṣe ọlọ́run dáadáa kó wọn rẹ̀ wò. alama farratọ min amri. lórí tó ti bọ́ fún àwọn ẹ̀mí ẹ̀ ẹ̀ wojú ayé tó ti lò ó ti di fifty ohun tó fi fifty nìṣe yóò fi sí rere odidi sixty ohun tó o fi sixteen ṣe ọ́fíìsì tó lò èèyàn mélòó ló kíyàn lára rẹ rírà rẹ rèrè ẹ̀yin dírẹ́fà ẹ̀kúṣẹ́ ẹ̀yìnlá àwọn dírẹ́fà ọlọ́mọṣàjọmọ wọn lálùbáríkà ọwọ́ ọ̀gá lọ ní àwọn gẹ̀ẹ́fúrẹ́ndì ó jòkó nu mọ́tò ọkọ̀kọ̀ tan yé sí òun náà lóru gíláàsì fa ó sùn ẹ lákàyè ẹ tó pé ha sówó oṣù ẹ kò fi ń ṣe èyí èsì ló tún wá pa èsì ọwọ́ àsùnkánú ọkọ̀ wákàtí kìíní aago mẹ́wàá kọjá mọ́kànlá kọjá ó oh, aago méjì ọ̀gá sínétọ̀ ń bẹ mi létí ń gbádùn chairman ń bẹ mi létí ń gbádùn aago kò ọ̀gá wa dé wa kankan sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ wàá wọlé ó yẹ sẹ̀ wá gbé lọ ní àwọn ọmọ tí ẹ wú tẹlifíṣàn bá wọn yé sùn lọ ní dírẹ́bà nù èló náà ni yóò sì gbà lóṣù twenty thousand hmm. láì sùn láì wú ọ̀gá mi jọ́lì kìámọ̀ tó bá kú tán tí òfin ní gbádùn ọlọ́run látara ọmọ sẹ́yìn ẹ̀yin ọ̀gá tẹ̀ ń bẹ mí ẹ̀sìn rere sáwọn ọmọ sẹ́yìn kẹlẹ̀ bá gbádùn ọlọ́run. èmi. wàyẹ sádẹ̀lẹ̀ àtibẹ́tì àmì. ó sì yẹ èèyàn tó nílẹ̀ aka yìí kó pèsè kó pèsè tí ó jọ láti bọ̀ dáadáa láyé bisọ́ọ̀lì làmàlì. Ah, bá a ti ń sọ̀rọ̀ Awólọ́wọ̀ à ń sọ̀rọ̀ Awólọ́wọ̀ à ń mọ gbogbo wàhálà wọn Nàìjíríà wọn èsì àánà ní wọ́n ní wọ́n ní kọ́ńkọ́ ẹ̀ wọlé àwọn bàbá ni àwọn kankan bẹ táwọn bàbá ń gba owó lérí ẹ̀ nígbà tí òsì bàbá nìkan àwọn ọmọ rẹ̀ sì ń gbà lónìí wọ́n bẹ kẹrin àmọ́ dáadáa wọn ọkọ̀ jà ìdá wọn lọ àwa fojú àwa fojú fún tí wọ́n ṣe tí ọ̀dà ẹ̀yin ọ̀gá tòní ẹ̀yin náà ṣe tó jà fojú fojú ọ̀dà tẹ̀sí. wàlá yàgìtàr bìlà àmàlì. ìwọ ọmọ ẹ̀dá tó ọba nílà àkàyè má jẹ́ mo fẹ́ di gbá mo fẹ́ dàgbé mo fẹ́ di kòkò mo fẹ́ di ọba sásùn má jẹ́ ọ̀pọ̀ ju kọ wá tí ó mọ̀ lọ́dọ̀ ọlọ́run lọ. fa iná mọ́ni aṣa máa torí pé ẹni ọba ti sẹ̀mí láyé bá a ti ń líf láyé yìí àtọ̀gbẹ́ dandan jọ kan á give up á. wà á máa má ta kò di kọ́ má ti kí a má tù. ẹni ọba ti ti kú bàbá wa ti fi máa mú gbogbo àwọn èkìtì ẹni ọba ti kú kọ̀dẹ̀ kọ́ má ti kí a má tù. àlìkí àwọn àti ẹ̀ ti dé. wà á má mi yá mi kò sí fún ọjọ́ kan láyé. ilà wà màlákùlì máa ń ti. àfi kó ti pé màlákùlì máa ń ti ti máa ń gbẹ̀mí ẹ̀dá. yàtọ̀ sàn fáwọn ojú nẹ́ẹ̀sì. yóò máa wá ṣe tàwa yóò máa gòrí ojú èèyàn báyìí. hamsa marati. ẹ máa ń rẹ́jú máa. yóò wá dọ̀ mí yóò kórè mi yóò wojú mi ojú tí ó wò náà ní ọ ọ Buhari Musa ìjọkàlà yóò ní rí ọmọ. Hmm ẹ máa àwọn mẹ́wàá bẹ̀ ọ bùkárí musa èmi ìgbà fẹ́ sùn jọ mi èmi náà máa ń ṣe wáàsí fúnra mi ìbá wà lórí bẹ́ẹ̀ tí wọn bá ti fún mi máa ẹnu ọ̀nà wa yìí níjọ́ kan gbogbo ojú èrè pé kí ló dé wọn lọ ah, wáàsí lánàá ó ti wù kí gbólé tó àwọn obìnrin wọ̀nyí wọ́n ṣe kú fúfú yẹ bí wọ́n bá tiẹ̀ ní ẹni tó kú yọ méje ni tó gbé oṣù kìnnìkan ọ̀yẹ̀ká fò nílẹ̀ fọlọ́run lọ́nà tí a jí dáadáa obìnrin ó sì mọ̀ sọ pé ẹ o ẹni bá ti kú tiẹ̀ ti o èmi ti wẹ̀ o èmi ti wẹ̀ o. ẹ̀rì àná ó ti yé wọn. fàmà rọ àwọn aláàláwí fàmà rọ àwọn aláàláwí wàlábì. torí ìbímọdé khamsa marrati ẹ̀bá àrùn ní mọ̀láfùlù mọ́tò mọ̀láìkà ti ń pa ẹ̀dá láyé ẹ̀bá àrùn yóò wá kó ìyókù ẹ̀dá. fàmà rọ àrùn àlàláwí. ẹni mọ̀láìkà rí bá wá bá ti ṣeré àgbà. wàlá bí ìtún ṣeré màdé àwọn máa ń sìn ọ́. ẹ̀ ń àbí ń ṣeré mọ́dé jẹ́ ẹni ẹni mọ̀láfùlù mọ́tò bá ti ń ṣeré lọ́wọ́ àsìkò orúdó ẹ̀ ẹ wá gbẹ́ndé ayò èyí tẹ́ máa ṣe kóńkóńkó tí wọ́n máa kà bígbà tẹ́yọ̀ kó omi sọ́wọ́ mu òun lè gbogbo àsìkò oorun lẹ́mí ta àwọn láàrin mi àbọ̀ wa ń ṣeré mọ́dé kí lóore mọ́dé tágbà ń ṣeré ẹni ó ti wọ sixty tó ti wọ sixty ń gbẹ́nu ó lé náà ti wá ń lọ ń lẹ̀ mọ́ òun kò obìnrin bí afọwọ́ ra wọn la òun ṣeré mọ́lẹ́. àwọn máa fi ìyá tí. àbọ̀ ń fi gbogbo gbà omi sẹ́lọ̀. àwọn dọ̀yìn àbò tí ẹ̀ sunkún rárá yé ẹ̀rí lọ́n fa yé rí. haraka ara sẹ́wọ̀n. mọ̀láyìká ni tó bá dé ẹ wà fọwọ́ ra wẹ́rẹ́ lẹ́yìn lórí pé o ṣeun mọ́ bá a so. ó kì í ya. ẹ mọ̀ wá gbọ́ ìkáyà yẹn anna mu'mina mu'mina ka idza kana akhira sa'ati basku da bantu yu'alijuna ruhu birrifki wọ́n gba ẹ̀mí tiẹ̀ pẹ̀lú ìrọ̀rùn ni wọ́n fi gbà á fa ìlà dákàlà kọ́bọ̀ ọ̀hún. alájí àdúrà bá a bá wá gbé wọnú sàárè rẹ̀ tán. kọ́ láti láàrin dùn. ilẹ̀ ẹlẹ̀ torí. yọmọ wa sọ̀rọ̀. mara ha bá ń bí ká. a ní wọ́n sílẹ̀ tó lágbájá. máa wọlé. mara ha bá ń bí ká. yọmọ àlù tó túlù wá sí ọmọ ìlú ni máa wọlé ebi ti kọ́pítà lọ́kọ̀ ó lè kótó lóhùn. àlà àwọn. èèmọ̀ wọlé máa wá. ọ̀sà àlà kọ́ni kó ń ilé ọmọ aṣọ fún mi nínú pé a ah, èmi ẹnìkan ni mi mo ti fẹ́ràn rẹ ti pẹ́. wà á ń tà aláàzọ̀ bí mo ti fẹ́ràn rẹ náà wà á ń tà aláàzọ̀ àrí mi lòún fàkẹ́yìnfà lìyá ọmọ àṣírí tàbí bàtì ni. bóòlù ó ti wá sí lónìí sírí tàbí bàtì tọ̀wádé lùlù lélẹ̀ owó rẹ̀ ò bọ̀ wá ọmọ rẹ̀ ò bọ̀ wá aṣọ rẹ̀ ò bọ̀ wá aṣọ kan yìí ni wọ́n fún ọ ọ̀pá mẹ́fà péré owó sì ló báyìí yóò di ọ̀pọ̀ láàbìlà ìlànà. ẹ̀ ń bọ̀ fàṣẹ́rà máa àsìnà bíkà. ìtókù tí ó kù ọ́ láti nínú sàárè yìí lónìí òun ni tó o bá ṣe láyé. fàyàtẹ́sí aláwọ̀ kọ́bùrà ó mo dàbá sọ̀rí. la ilaha illallah sàárè rí ọ wá fẹ́ sàárè rí ọ gbáyé òun ló rí náà yóò wò tó wá súnmọ́ sọ́lọ́fà á ní àwọn èèyàn ló ti padà lẹ́yìn ẹgbẹ́ ti padà lẹ́yìn ìyá wa yìí. àtàwọn mú ń tẹ̀rù lẹ́kìn. Ah, àwọn àlejò méjì yọ wà dé mùkálù àti nàìjíríì àwọn àlejò tí wọn bá wọn nù sàré tí wọn wà bá wọn wọn wà dé. bàyá sí ọmọ àná o. wọn mọ wá bí òkú rẹ. wọn wà bí. kálọ́ lọ́hùn rẹ. wà á bì ní. kílẹ̀sì rẹ. wà á nàbí yìí. sálà nàbí tiẹ̀. bàyá kọ́lù aláwọ̀ bí. òkú tó ṣe kó dáadáa ni wọ́n máa gbé ọlọ́run lọ́ba mi. wọ́n ní ìsìlámù dì í ní. ìsìlámù ilẹ̀ sí mi. wa muhammadu nabi. ẹ ṣeun sallallahu alaihi wasallam ẹ tún wí dáadáa mọ́ sallallahu alaihi wasallam. ìta àbí ni wọ́n mọ́ di ìpẹ́rẹ́ sí i ọba yìí tí wọ́n ti kí rẹ̀ sí ni ẹlòmíràn ní ojú ojú ẹ̀rọ ní ọ̀wọ́n tì mọ́ ẹni sallallahu alaihi wasallam wọ́n mọ̀ wá bí omi yóò fi alẹ́ Muhammad anabi tèmi. wọ́n ní Kùránì àmọ́ mi. a ní wọ̀ níwájú kan n ò sì lẹ́yìn ní Al-Kùránì ah, ni. làwọn ah, sọ dákítà. àwọn màláìka méjèèjì yóò mọ̀ wá sọ fún tàdé olùsàárè tó paasi sọ dákítà orí wí olóòótọ́ ni ọ́. alẹ́ ayé yìí tẹ́. ọ̀sà àyè nítorí ìwọ̀n òun náà lọ fi sí ọlọ́run fi ráyè lò. wàlẹ́ ìmúta. eku tó kú iná kọ̀sẹ̀ yín wọn. wàlẹ́ ìtàbọ̀ hafuka. nígbà wọn bá sì gbé ọdẹ níta ló náà níta fi gbé ọdẹ. fún ẹ̀yàfẹ́ àmì làwọn bá bá ìlànà rí. wọ́n wá mú lẹ́yìn wọ́n mú lọ bí wọ́n wá sí lẹ́kùn kan fún un lẹ́kùn yìí ò líkì sí nìkan ilé iná ló líkì sí fàìzà nasara ilé àbàkà tó kù ibà wa wo tó wo wa ìgbéyé iná ni òkú wa sọ. fàyẹkùnlá ni làwọn o. àwọn mọ̀láyíká méjèèjì ọmọ àwọn sọ fún kù. látà àzẹ́ ń. má bànújẹ́. látà àzẹ́. má sọ̀gùn mọ́. látà àzẹ́. má ronú mọ́. àyìnà lè zàtìmí dáríkà. Allah ọlọ́mọ ọlọ́mọ kó serú tìyàwó yìí dẹ. àmín. ààrẹ ní sàmì fòkù. àmín. ọlọ́run kó serú tìyàwó yìí dẹ. ọmọ wa sọ fún mi pé ilé iná tó lọ wò ló akànní òyìn sọ́ọ̀tì ẹ̀mí ayé tiẹ̀ kọ̀ mọ́. wàyẹ́fẹ́ làwọn bábà ìlàlìjà náà ti. wọ́n ẹsẹ̀ wá gbé òkú tó ibi tá a ní owó ni ó ní níta torí tá a fi ní kó wò wọ́n ẹsẹ̀ wá kó kú ọbí yálì jẹ́ náà. وأما الكافر وأما الكافر بالتشديد على الميم وأما الكافر أما أنتم يقول كيف يريد بابولاي إذا كان آخر ساعتي ẹ mọ báwo mi bá wa kírun mọ́sálásí ògbóni ni wọ́n ògbóni àtọ́ ń bá wa kírun mọ́sálásí ògbóni ni wọ́n ẹ̀yin tí a ṣe mẹ́rin ẹ̀ tó bẹ́ẹ̀ kẹ́ pé ògbó ni ni wọ́n jẹ yín kí lè ò tó mọ́ àwa tẹnu wá gbà ní. bẹ́ẹ̀ni insha Allah. sọ́dọ̀ ẹ̀ tún bọ̀wọ́ ẹ̀ bá bọ̀wọ́ ẹ kẹ́ran ẹ sì mọ̀ kó gbóni ni àmì ẹ̀ tó bẹ́ẹ̀ kẹ́ challenge ẹ̀ bẹ́ẹ̀ tilẹ̀ jẹ́ ìsìlámù náà tó. Ah, àfa mi bẹ wọn bẹ rú kúti ọ̀la ah, bákan mi ò ní kankan o àwọn jọ dáa fún ẹ ẹ ṣe wọn alájọ lọ́mú jọ dáa fún jàre ah, àwọn àbá nàkásí làwọn àtẹ̀sí ẹ̀ dáhùn ọmọ ẹ̀ lórí. إذا كان آخر ساعاتي rántí ọlọ́run hmm. ọlọ́run níjọ́ kan ń bọ̀ yóò jẹjọ́ kan ọba àlùkò máa rántí èmi ọlọ́run ìjọ kan tẹ. yóò pè mí ọba ọba. Hmm. olówó dé tani ló wù ọ̀rọ̀ tí èmi mú ní oní ìjọ kan bẹ̀rẹ̀ òkú sí. bẹ́ẹ̀ bá fi Abíọ́lá ní sẹ́yìn tó lówó Abíọ́lá pé owó kí n má pè bá fún. Hmm. And when it was alive, it was an international man. Where is Abiola now? Are you saying, yeah, wọ́n bí ń jọ́ka yóò fi bẹ́ẹ̀ kọ́ gbogbo nǹkan kẹ́dọ̀ ọmọ rògbò ní gbogbo bẹ́ẹ̀ jọ́ka níjọ́ ọ̀pọ̀ bàbá tó o o o o o kálukó gbọ̀ pé bàbá Ọbásanjọ́ dé bọ̀ bàbá Ọbásanjọ́ lónìí àwọn ọmọ wo ti ti gbé gbogbo acting president ni ibi tó jókòó àwọn náà tó bẹ kó tó jókòó bẹ mọ lánàá ti wọn ọlọ bá a ti wá gba yé ẹni tó bá wá di nǹkan múlò ní ẹsẹ̀ rere. ìyá ẹsẹ̀.

ó dorí kodò ọ̀rọ̀ rẹ̀ nígbà báyà wọn gbé o. gbogbo ẹ̀mí wọn ṣe ebi ẹ̀ mọ sóònù mọ́sálásí ọkẹ́ ní ọ̀nà ọ̀gbẹ́ bàbá àtúndì òṣòònù ọkẹ́ ní òwú àti jọ sí òun. ẹ̀yọ́ sọ ẹ̀ gbọ́dọ̀ ṣe ta rárá ìkànnì tẹ̀ so ẹni bá yín bá kalẹ̀ bí so ẹ̀ sì mo ti kí ẹ̀yin àjẹ́ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ni mo ní mo kí ẹ̀yin àjẹ́ kẹ́ ẹ ṣe dáadáa o wàláì wọn bẹ láàrin wa ní àkàlẹ̀ dá wọn ni. òun náà wọ̀ wípé ẹ̀ ọmọkùnrin yìí. ẹ dẹ́kun ẹ̀yọ̀ dáa ní tókótókó àmọ́. ẹ̀yin atúmọ̀ pé ẹ̀yin lọ́kọ àjẹ́ àti wàá mẹ́rin ló gbé àwọn lọ́nù yín àwọn láàrin ara yín ẹ̀mẹ́ ló gbé àwọn lọ ọ̀dọ̀ wọn ẹ̀yin mèrè ẹ̀yin ẹ̀sìn rere o ẹ má ṣèkà o torí ẹ bá ṣèkà oúnjẹ tẹ́ ìjẹ ayé fún yín jẹ. bẹ́ẹ̀ ni ẹ ṣe bí a ṣe máa ṣe kà ẹ gbọ́dọ̀ sí. bó ti rọ̀ pẹ́ tó ìkà á jìyà ẹ jìyà. dájú wọ èkìtì òkè ìrúbọ a ń farabalẹ̀ lọ́dọ̀ wa ọkùnrin àtòkùnrin tá a bá wọn lọ́wọ́ ṣe fún wa. àwọn olóògùn àwọn ọlọ́wọ́ ti ṣe fìlà èmi ọ̀tún èmi ọ̀sàdúrà kọ́nà gbogbo owó dìde kó dábàá sí i.